hello my beautiful people now welcome back again to my channel Now your worry and i they talk i greet all of una according to that time according to where they watch me from today if today na the first time you they come my channel god bless you say you see this channel and as you watch this video so god go bless you Don't forget to like comment and make you subscribe to my channel so today video i go dey drop yoruba ilaje ilaje people their own cultural dance so una go see how they wrap am you know na you know if you you understand wetin i dey talk shey so i go drop am make you watch wetin dem do too yes so nobody wan carry last for dis igbo eh, igbo i go fair. Uh, eh, palace wash uh, event nobody wan carry last <laughs> my people una tell me how this one be because i go dey see dey drop other ones wey go make una laugh una mm-hmm. watch the one of akwa and i go laugh tire but na their culture be that dem move <laughs> i go see una for my next video una bye bye Yoruba and Elijah, please. They are merging. We have two groups from Urobo ethnic nationality. We have from Akbaraya and Wari, and of course from Ugeli. All right, please start your procession. Thank you. Your Excellency, Mr. Speaker, Your Majesties, invited guests, gentlemen of the press, once more, we thank you for honoring His Majesty's invitation once more. Thank you. Yoruba and Elijah, please. Let's hear your drums and your gongs. Please, Urubu, get ready. We shall be taking the group from Ugali. After which, we shall take that off. Aguasa, please. Yoruba and Elijah. Thank you. The Igala too, they are here. Of course, the Ata of Igala Wari is also representing our own Ata. Let's hear a drum. Please, the technicians, please, we need microphone for the dancers. My brother and friend, Fatusi, the great designer, we appreciate you and your group. Leo, Omo Dudua. Eku Badu. Eku Badu. Hello. Owó epo ni tiwa, ajé òkun ni tiwa o. Owó epo ni tiwa, ajé òkun ni tiwa o. Owó Please do your dance from. so close out to the throne. Thank you very much. Thank you very much. Aláyélúwà ikú bàbá yèyé aláṣẹ kejì lórìṣà mo súnmọ́ bá níwọ̀n gbẹ̀fà mo jìnnà sọ́ba níwọ̀n gbèje torí kí n má ba àrọ́bà fín nítorí àrọ́bà fín lọ́ba ń pa kábíyèsí rẹ̀ o his majesty ogiami àtúwàṣe the third mo ṣe bá àkọ́dá mo ṣèbà ṣẹ̀dá ayé tó tó mojúbà mo ṣèbà nítorí mẹ́ta làdó yín alòkọ ọ̀kan gbó alòkọ ọ̀kan tọ́ alòkọ ọ̀kan níṣọmọ lóore ayé ẹ fojú rere wò wá nítojú rere la fi ń wowó nítorí kékèké làwọn ọmọ yẹn fò lójú ọ̀hún a ṣèbà ọmọ òdu àgbogbo ìjẹ́ mojúbà pẹ̀tẹ́ ọwọ́ ìjẹ́ mojúbà pẹ̀tẹ́ ẹsẹ̀ ìjẹ́mojúbọ àtẹlẹsẹ̀ tún dún ọmọ ọlọ́fà kan ọ̀jọ́ ọmọ ọlọ́fà kan èrè ṣèbí gbájú ni bàbá yín fi ń gbẹ̀ta ìkòyí èso wọn kì í fẹ̀yìn gbẹ̀ta nílé bàbá yín ọba aládé tó bá lórí oṣó àràbàtà yìí tó bá lórí àjẹ́ aláyélúwà ọkọ̀ ìlú yíká ṣèbí adé Ladies and gentlemen, please let's put our hands together for them. beautifully. Thank you. All right, thank you. Please follow this way. Thank you. Thank you. Wonderful. Put your hands together for them beautifully. Thank you. for this opportunity. We say thank you. The King you. Forgive me. Ní ẹ̀tàn ìlàjẹ̀ ṣe thank you. Ọba lọ́la mi. Ìlàjẹ̀ máa lọ́la o. Ìlàjẹ̀ máa lọ́la o. Ọjọ́ mi máa lọ́la o. Ìlàjẹ̀ máa lọ́la o. Thank you. Ìlàjẹ̀ máa lọ́la o. Ìlàjẹ̀ máa lọ́la o. Ìlàjẹ̀ máa lọ́la o. Ìlàjẹ̀ máa lọ́la o. Thank you so very much.

Aye, Mafuke. Thank you. Thanks so much for watching. Please do not forget to like this video and also subscribe to my channel. Bye.